káàbọ̀ sórí ètò yín ètò wa òjúmọ́ ire níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú ọ̀rọ̀ tó ń lọ àti ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ mo ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóde lóko lọ́ọ̀dẹ̀ mo ní àkíyín káàbọ̀ sórí ètò yín ètò wa mo ní àdúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ ní sí wa mo ní ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa ò ní di agara ò ní dá ìkọ̀kan nu wa lágbára àti àṣẹ Elédùmarè àtúndé lọ́jọ́ òní bí ètò wa Ojúmọ́ Ire ẹ orúkọ èmi kò yí padà bí ó ṣe ń jẹ́ láti ìgbà tí àtètè kọ́ṣe Yínká Kẹ́ni ni orúkọ mi ń jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ èmi ò lè dáṣe o mi ò ń dáṣe mi ò ń ṣapá kan ẹ wọ́n ní olórí kì í wà láìládé orí ẹ adé orí náà ó dẹ̀ wà lórí ìjókòó nígbàkúùgbà adé orí mi yìí ó máa ń ṣaprápra O máa ń dùn gan. ó kárí ó kárí ó kárí ó pẹ́ láàfin mi. ọ̀túnba mi ó wà lórí ìjókòó tá a dìjọ́ máa máa ṣe ètò yìí lọ lọ́jọ́ òní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bá a ṣe máa ń wá sórí ìgbọ̀yìn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ hmm, ètò tá a máa ń mú fún yín nígbàkúgbà lóòrèkóòrè ó máa ń dùn ó máa ń lóyin ó máa ń lárinrin ẹ kò ní yàtọ̀ lọ́jọ́ ìní o ẹ mo ní ẹ ẹ má lọ síbi kankan ẹ dákun ẹ bá wa fìkàlẹ̀ sí ẹ bá wa jókòó níbikíbi tẹ bá wà kẹ ẹ máa gbádùn wa lọ ẹ ọ̀túnba mi báwo ló ṣe rí lọ́dọ̀ ẹ. ó serious o o you understand o o o wà proper gan torí kò ń ṣá mọ́ ń sìn má jẹ́ kó ṣá orí tí nǹkan bá ṣá o mọ̀ pé ó ti ń funfun nìyẹn ah, ah, bẹ́ẹ̀ ni ó sì ń sígbà pé nǹkan ni ó wà ẹ̀ ó wà proper ó proper ó normal ó yóò ṣe understand kọ́lọ́n kó ṣàánú wa orí ẹ̀ wà ń bẹ̀. ó ṣe kí ni ó dúró síbẹ̀ digbí kò lọ anywhere mo ní bàfọ́lọ́ mi rédìmọ̀ rẹ̀ bá tó jẹ́ kó ṣeé ṣe fún wa lé ní ojúmọ́ rẹ̀ tó ti dé o ó dé sójú wòran yóò dùn yóò ní gbọ́gbọ́nú adédìrẹ adé ìlú kan tèmi kí yẹn kulé ẹ̀ka àbọ̀ lórí ètò lé bá ṣe máa mú wá fún yín lábala lábala eléyìí tí ọ̀fẹ́ ní síwájú tó rọwọ́ gẹ́gẹ́ báyìí ní síwájú ojó lẹ́yìn rẹ̀ ẹ má gbàgbé pàmò àfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí àwọn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo ẹ̀ náà ló wá sórí ètò léni bó hmm. o ní jáàmù látàbálẹ elétí ọ̀fẹ́. elétí hmm, ọ̀fẹ́ ọ̀rọ̀ yìí ó kà màmá lórí ọ̀rọ̀ nàìjíríà wa náà ni pé ẹ mọ̀ pé lórí ètò yín ètò wa ojúmọ́ ire níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú ẹ a máa ń sọ fún yín lóòrèkóòrè ní ìgbàkúùgbà pé ẹ dẹ́kun ẹ jẹ́ ká lọ gba ìwé ìdìbò wa nítorí ẹ náà ni mo ṣe wá gbọ́ ìtàn obìnrin kan tá à ń pè ní Grace Eyi ó ní odindi ọjọ́ mẹ́rin hmm. lòun ti ń pàrà bí ta ti tán ti ń lọ gba ìwé ìdìbò yìí hmm. lágbègbè òun ó lóun ò rí gbà o hmm. ó ní ṣùgbọ́n òun wá wò pé kí ló ìwé ìdìbò yìí mo gbúdọ̀ dìbò gbogbo nǹkan tó bá ní kí n má dìbò mi ò ní dìbò ó bí mi pé kí ló ṣe ló bá lọ sílé ló bá lọ múra ló bá di rẹ̀ ló bá dira bí ẹni lóyún ló bá gbé oyún àpàpàǹdodo ló ṣàgbé lọ sí ibi tí wọ́n ti ń ṣe ètò káàdì ìdìbò yìí. ó pé <laughs> ẹ wá o lóyún o kọ́ lè dè dáhùn lóhùn. ẹ dákun mo lóyún o èmi toyún toyún mi ni mo wá síbí hmm. ó sì ní pé kí wákàtí mẹ́wàá tó pé òun ti gba ìwé ìwé PVC yẹn gọgọgọgọgọ sọ́wọ́ òun. torí pé lóun ti lóyún ẹ ó mọ̀ pé àjọ elétò ìdìbò olóòótọ́ wọn ṣàlàyé pé àwọn arúgbó àwọn tí ó lóyún sínú àwọn ó mọ̀ tètè fún wọn láǹfààní so that eh, wọ́n lè padà sílé wọn lásìkò mọ̀ pé eh, wọ́n ti di abara méjì tó sì jẹ́ pé ó yẹ kí wọ́n máa tọ́jú wọn dáadáa eléyìí dáa ṣùgbọ́n kò dáa ká máa parọ́ ṣùgbọ́n kí àwọn àwọn elétò ìdìbò yìí. àwọn náà gbọ́dọ̀ rí i pé wọ́n rí iṣẹ́ àwọn tó ó dàbí pé wọ́n gbọ́dọ̀ wá hmm. nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí hmm. nítorí pé a rí i pé obìnrin yìí ó ní ó ní dandandandandan òun gbúdọ̀ dìbò iṣá hmm. òun ló ṣe lọ ló ṣe ṣe nǹkan ló fi dà bí ọgbọ́n àti pé àwọn bùdó ló tiẹ̀ gbé sílẹ̀ ẹ̀ tó pé káwọn èèyàn lọ mọ́ forúkọ sílẹ̀ yìí hmm. ó dà pé àwọn bùdó yìí wọn ọ̀pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yẹn ló yẹ pé ńgbà tí wọ́n lọ tò ní bó ti wà níbì kan lánàá náà ní agbègbè ìṣeré ọ̀ṣun ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ nígbà tó bá rí iye àwọn èèyàn tán tó wọ́n wá fún wọn nọ́mbà mo gbọ́ two hundred and four oh. five hundred and two six hundred and seven mo ní kí ló dé tó gbogbo àwọn ilé àjọ elétò ìdìbò wọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i ó ṣe kókó.